um a mà kú ojúmọ́ o a sì tún kó àjíòde ọ̀rẹ́ mi jọ̀ọ́ jàre ná bó o ti ń jáde lọ lónìí ìbéèrè mi sí ọ ni pé iṣẹ́ wo ni ìwọ ń ṣe tó yàn láàyò gẹ́gẹ́ bí iṣẹ́ òòjọ́ rẹ bó o ti ń jáde lọ yan iṣẹ́ rẹ láàyò mọ́ dájú mọ́ kàlà mọ́ wùwà ìkà ṣiṣẹ́ rẹ tó ṣe ká mọ́ni lọ́wọ́ tí ìgbéni lẹ́yìn wá ọ̀la kó o má bàa padà farugbọ ara wa ṣìṣẹ́ iṣẹ́ rẹ ni kó o yàn láàyò tó ló o ó dẹ̀ tún gbẹ̀sọ̀.